ọlọ́run gbé kalẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ láti tú àwọn òǹdè sílẹ̀ láti fún aláàárẹ̀ nísinmi Christ Apostolic Church agbára ọlọ́run ní gbani tí headquarter wà ní thirty five to thirty seven ẹgbẹ́dá akówọ́jọ bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó bí àwọn ìsìn wa ti lọ níwọ̀nyí níjọ́ Wednesday ní ìpàdé aláṣeyọrí láago mẹ́wàá alẹ́ saago méjì àárọ̀ lọ́jọ́ yìí kan náà lẹ́hìn láǹfààní láti fojú níjú pẹ̀lú bàbá wa wòlíì àtàjìnrere mọ́sẹ̀ ọ̀làgúnjú fún ìgbaninímọ̀ràn ní gbogbo ọjọ́ Friday ní ìpàdé àdúrà alágbára tá a pè ní no more barren kò sí ìyàgànmọ́ eléyìí ló máa máa wáyé láago méje àárọ̀ sago méjìlá ọ̀sán nílẹ̀ agbára àdúrà CAC agbára ọlọ́run nígbà ní nọmba four yísà bello close bakery bus stop ẹgbẹ́ra nílùú èkó tó bá wà dọjọ́ sunday àdúrà àjímúná láago mẹ́fà ìdájí sago mẹ́jọ àárọ̀ tó bá da aago mẹ́jọ àárọ̀ sago mẹ́sàn-án ní ìsìn ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi sunday school lẹ́yìn èyí ní ìsìn ọjọ́ ìsinmi gan fúnra rẹ̀ yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án sago méjìlá fún àdúrà tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four five three five nine six three CAC agbára ọlọ́run nígbà ni níbi tí olúwa ti máa ń lànà àbáyọ sí gbogbo ìṣòro jésù lolúwa. ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run wa hosanna yẹ ọ́ o ṣé o bàbá ẹni tó bá arìnrìn àjò january february march april tó fi wọ may àyàn o àsọpọ̀ ṣe o ẹnìkan ṣoṣo tó ń pa ayé àti ọ̀run mọ́ fún ẹnìkan ṣoṣo tó ń ṣiṣẹ́ ìyanu fún ẹnìkan ṣoṣo tó ń pè ní títóbi ọlá títóbi ògo títóbi ìyìn hmm, ó ní ohun rẹ̀ ó la gbogbo ayé já ọba àwọn ọba olúwa àwọn olúwa tálá lè fi ṣàkàwé rẹ̀ kò sẹ́ńtà lè fi ṣàkàwé rẹ̀ ó ní iná ṣíwájú olúwa ó sì ju àwọn ọ̀tá rẹ̀ run ẹni gbogbo tí ẹ ti ń kí wa tí ẹ ti ń wò wá a kí ní gbogbo tí ẹ ti wà lórílẹ̀‐èdè gbogbo àgbáyé bóyá àárọ̀ ni ọ̀dọ̀ tí yín ni bóyá alẹ́ ni bóyá àrọ̀lẹ́ ni àkí gbogbo yín ní ọkùnrin àti ní obìnrin ọmọdé àti ní àgbà pé ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀nà àbáyọ níbi tí olúwa ti máa ń lànà àbáyọ sí gbogbo ìṣòro tó ń dojúkọ gbogbo ẹ̀dá ènìyàn orúkọ mi ni Pastor Henry Adenuga pẹ̀lú mi lórí ètò Lady Evangelist àdó àti ń níkàlẹ̀ ẹ bá kí àwọn ará ilé mà. ẹ̀ka alẹ́ gbogbo lé yóò dáa lórúkọ Jésù. àmín. Ah, ọkùnkùn máa dáa fún wa lórúkọ jésù ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ la máa fi parí ọdún yìí lórúkọ jésù èmi àti ìdílé mi àfàyọ̀ parí ọdún yìí ẹ̀ bàbá ń bẹ níkàlẹ̀ ẹ̀ tí n bá sọ̀rọ̀ bàbá bàbá ọ̀nà àbáyọ fúnra wọn prophet emma ọlágúnjú bàbá abiyamọ tó mọ iye ọmọ zona ẹ̀ zona eh, superintendent peace zone bàbá ọ̀nà àbáyọ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ ká lẹ́sà ẹ ká rọ ẹ ká sàn ẹ kú gbogbo ọjọ́ tó ti pẹ́ tí mo tiẹ̀ ti rí yín sà. ẹ mọ̀ pẹ̀lẹ́ gbogbo èèyàn o a mọ̀ dára fún yín lọ́kùnrin àti lóbìnrin àtọlọ́mọdé àti lágbà ẹ ká lẹ́ mo kí yín pé lórúkọ olúwa ẹ ní tẹ́ láéláé ẹ sì ní rí wàhálà ọ̀tọ̀ wá rí wàhálà wàhálà rẹ̀ á wọlẹ̀ agbára Èdùmàrè ó débi tó yẹ kó dé ìjẹ́jọ́ yẹn wà bí mò ń fún ẹ mò ń fẹ́ ọmọ fún àwọn ọmọ mi mo fẹ́ yàwó láti kìnnì láti fún ọmọ mi so òní ìmọ̀fẹ́ tó máa wà mo ní ẹja máa lọ ọjà yìí já lọ ká tún lọ kí ìjọ ọlọ́run ká kí èèyàn ọlọ́run ká kí gbogbo ènìyàn ti ń bẹ lórílẹ̀‐èdè ẹ kú forítì yóò dáa ṣé ẹ bá gbọ́ pé orílẹ̀‐èdè yóò lè wó ẹ mọ̀ yẹn dájú o orílẹ̀‐èdè yóò lè wó o kò lè bàjẹ́ o kò lè túká o ẹ lọ kọ́ sílẹ̀ orílẹ̀‐èdè tá a sì máa lò fún àgbáyé ni tó yẹ pé àwọn èèyàn sì tún máa padà ra ọjà ní orílẹ̀-èdè yìí fọkàn rẹ balẹ̀ yóò sì dáa fún ọ nínú ẹ̀ o ò ní kú gbogbo tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí kò ní ní bá wọn kúkú àìtọ́jọ́ hmm, àìsàn ò ní gbé ọ dè táìsàn bá orí àìsàn àìsàn lọ́ba ti ń rí mi lọ́wọ́lọ́wọ́ àìsàn yẹn máa gbẹ dànù mo sọ tẹ́lẹ̀ pé lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run àpọ́sọ ayọ̀ babalọ́lá ọlọ́run àbàbà àbá tó di ìjọ àpòsólè kìsì mú ogun ayé rẹ̀ á parẹ́ dànù. àmín. ẹ ẹ jẹ́ àgbàdua orúkọ jésù. àmín. agbára ẹ̀jẹ̀ jésù. àmín. ọlọ́run wa gbọ́ ọpẹ́ wa. ògo ni forúkọ olúwa. hallelujah. ẹ̀mí mímọ́ bá wa sọ̀rọ̀. àmín. jẹ́ kí gbogbo àwọn èèyàn rí ọ. àmín. jésù olúwa wa. àmín. àmín. à ń sọ̀rọ̀ lórí títóbi ọlọ́run títóbi rẹ̀ bíbélì jó di mímọ̀ fún wa ní títóbi rẹ̀ ẹ jẹ́ ká lọ wo Kíróníkà ẹ̀ Kíróníkà ẹ ká lọ Jeremiah sorry ìwé Jeremiah ten six to eight ẹ jẹ́ á gbọ́ kò sí ẹnìkan tí ó dàbí ìwọ. kò sẹ́nikẹ́ni tó dàbí ìwọ. olúwa olúwa ìwọ tóbi. ìwọ tóbi. orúkọ rẹ sì tóbi ní agbára. orúkọ rẹ tóbi ẹyin ta ló lè dàbí rẹ orúkọ rẹ tóbi ní agbára ẹ tún gbọ́ ẹ tún tẹ̀síwájú ta ni kì yóò bẹ̀rù rẹ̀. ta ni ó tó bẹ́ẹ̀ nínú aginjù nísàlẹ̀ tàbí lókè tí kò ní bẹ̀rù rẹ̀ ó tóbi tó bẹ́ẹ̀ gẹ ẹ̀rù ni ó ń gẹ ẹ̀rù ẹ̀rù ni ntọ́ba lòun ó ṣe ni ó ṣe ntọ́ba lòun ní ṣe kò sẹ́ni tó lè bẹ̀wò á sẹ̀mọ́ bí ọ́ ni kò sẹ́ni tó lè gbé lọ sílé ẹjọ́ ọlọ́run tí mò fi yí ọ yìí ọlọ́run tó lágbára ni ó yá ìwọ ọba orílẹ̀-èdè. ẹ̀hẹ̀ wọ ọba òun lọ́ba gbogbo orílẹ̀-èdè òun ló wà láwùlá òun ló fi ọba jẹ onírọba lóyè onígbèèyàn sókè onísọ̀yàn dèèyàn ńlá ó tóbi o òun nìkan ṣoṣo ni yóò sọ pé mo dé tí ọ̀sìn bàbá ńlá ẹnìkan ṣoṣo tí yóò sọ pé níbo ló ti gbẹ́ gbà ọlọ́run ò ṣeé dè lọ́nà tọ́ba ẹlẹ́bùrú kẹ́ni tọ́ba gbòkè tó gbàsàlẹ̀ tó gbohun gbogbo ló ní gbogbo ẹ̀ kò sí ibi tí ìsọ̀nà fún un kì í ṣe ibi tí yóò sọ́nà fún ọ̀yá mọ́mì. nítorí tìrẹ ni ó já sí. tìrẹ ni ó já sí. kò sí nínú àwọn ọlọ́gbọ́n orílẹ̀-èdè. kò sí nínú àwọn ọlọ́gbọ́n orílẹ̀-èdè. àti gbogbo ìjọba wọn. àti gbogbo ìjọba wọn. kò sí ẹni tí ó dàbí ìwọ. kò sẹ́ni tó dàbí rẹ̀ kò sẹ́ni ṣùgbọ́n. wọ́n jùmọ̀ ṣe òpè àti aṣiwèrè ìtí igi ní ìtí igi ní ẹ̀kọ́ ohun asán. ohun asán ó ti wù kó rí nìkan ni àtò gbogbo ló ní gbogbo ẹ̀ pátápátá ó tóbi púpọ̀ kò sí ti kò sẹ́nikẹ́ni tó lè sọ bí àkàwé ó ní bàbá táwọn yìí kò sẹ́ni tó lè ṣe àkàwé bó ṣe ṣe tóbi tó kò sí àákànbù díẹ̀ ńbẹ̀ náà là á máa sọ so bàbá yẹn jẹ́ ẹni tí a kò lè kò sẹ́ni tá a fẹ́ fi wé ó ní agbára wọ́n máa ń sọ fáwọn èèyàn èèyàn lágbára lọ́pọ̀nmi sínú ajere. No tájẹrí òsì jò dànù ó rí i pé tọ́ ọba dénú ilé bọ́ọ̀ ṣe ń wò mí nù ilé yìí ìwọ fọwọ́ kan fáànù ó rí i pé ọ̀ ń fẹ́ wọnú egungun rẹ inú egungun yẹn inú san lọ́lọ́ ó sì ó lu fòtòfòtò kí ló dé tọ́ ìyàwó kẹ́jẹ̀ máa jáde kí ló dé tó ọlọ́run lágbára ó rí bójú rẹ ṣe tóbi tó omi lọ́pọn síbẹ̀ omi ni omi ni tí nǹkan kan ọba ti kàn ọmọ àfi ríran ni ọwọ́ wo ó tún dá ọkọ̀ dáwọ́ rẹ bí ẹja Hmm? bí ó tóbi dé ni mò ń sọ fún ọ ọkàn ṣe báyìí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kí ó nídìí tó fi ṣe kó o fi lè gba nǹkan gidi mú ni kó o fi lè gba èrè mú ni o ò ṣe mistake láti wá sáyé o o ò ṣe mistake ẹ ń bá sọ fún ọ pé o ṣe mistake irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ tí a já wo já sáré tó lọ wò mọ̀mọ́ já lọ wo kóríkà ìwé kúrónìkà yẹn kí ni ìwé kúrónìkà yẹn wí ẹ já lọ wò hmm, kúrónìkà orí ìwé orí kelo nìyẹn ọjà yìí kronika hmm, kroni ẹ mọ̀ n bọ̀ o ẹ má bínú ìwé kronika ìwé ẹja lọ wo sam sam ninety four verse ninety four ninety six verse four ẹja gbọ́ mọ̀mọ́. nítorí tí olúwa tóbi. ó máìtì torí tí olúwa tóbi. ó sì ní ìyìn púpọ̀ púpọ̀. ó ní ìyìn púpọ̀ púpọ̀ òun ni ó ní ìbẹ̀rù ju ó ní ìbẹ̀rù ju gbogbo òrìṣà lọ. alalalalalalalala sí à òrìṣà tó bá sọ pé bóò ni tiẹ̀ yóò padà nù ìwìn kíwìn tó bá sọ pé bóò ni yóò padà nù ọwọ́kọ́wọ́ tó bá sọ pé báwo ni yóò náwó ni yóò gé ọwọ́ yẹn dànù ẹni tó mi farao tẹ pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ó mi ayé farao ó mi ó mi títìtìtì ó fi ó fi kú àkọ́bí ọmọ yanjú gbogbo ìrìn àjò àwọn ọmọ ẹ̀ báwọn eh, ọmọ ẹ ṣe há tó ní four hundred and thirty years tó ti sọ pé àṣẹ̀pa lòun sì ń pa òun ọba tiwọn ni òun ò ní jẹ́ kí wọ́n jí orílẹ̀-èdè ọlọ́run yà yóò yọ ọ́ kò ní ìṣòro bí o ṣe ń wò mí tọ́ba tí àwọn ọmọ Ísírẹ́lì bá títóbi ọlọ́run bá gbà wọ́n ní títóbi ọlọ́run ṣe ni pé máa ń gbani ọmọ ńlá ni ọmọ ń n ẹni ọmọ ń ràn ni lọ́wọ́ ọmọ ń lẹ́yìn ń mo máa ń sọ fáwọn èèyàn nígbà tí èèyàn bá wọnú òkìní lọ tó sì fi wo òkìní tó fi ṣe pílò tó fódìdí ọjọ́ òun àtàwọn kìnìún sì jọ ń ṣeré kìnìún ọ̀fà lásọya èyí sì kankan tó ṣe owó everything wọ́n sì fìbínú sọ ọbẹ̀ náà wọ́n tún fi kíní sílé ọba sí ọba náà wá ọba ọ̀wá lè sùn ńgbà ọba dìde ó ní wo ọ̀gbẹ́ni ṣé kìnìún ṣé ọlọ́run ọlọ́run sì lè gbà ọ́ lọ́wọ́ kìnìún lọ́wọ́ kìnìún ó ní ọba ẹni tó rí mi láláì lẹ́sẹ̀ níwájú rẹ̀ àti níwájú rẹ̀ àti níwájú wọ ọba ó ti pa kìnìún lẹ́nu mọ́ kìnìún ayé ọlọ́run apá lẹ́nu mọ́ fún un bolúwa ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ mo wí pé ìwọ tó ń wò mí lálẹ́ yìí títóbi ẹni ọ̀rọ̀ mọ́ títóbi ẹni ọ̀rọ̀ bó o ṣe ń ṣèkì ní òtíjẹ́ òdebì ọ̀ ń lọ o ò ń ṣèkì o tó o bá rìn iná lọ́ọ̀lọ́ọ̀ díẹ̀ wàá tún padà sí di òrìṣà wàá tún padà sí di irọ́ wàá tún padà sí e, e, èké wàá padà sí gbogbo ìlọrun wà ju bí ti àtijọ́ lọ ẹ bá sọ fún ah, àwọn kan ní ìsìn wọn náà retí revival wọn náà retí e, end end end revival end time revival end time revival wọn náà retí end time revival ń bolo ti retí end time revival ṣé revival kọ́ ni mountain of fire ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé kìí ṣe revival ni bàbá wa adébóyè ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ lè rí ẹ gbogbo ń tẹ́ máa rí ilẹ̀ tí ń rí yẹn tó o bá múra láti prepare àtẹ̀lé ọlọ́run orílẹ̀-èdè yóò ní nǹkan kan o let me tell you kò ní nǹkan kan orílẹ̀-èdè tá a wà nù rẹ̀ wọn ò ní nǹkan kan o kí ni wọn ò sì ní wọn ò ní wọn ò ní wọn ò ní gbígbé dìde bàbá ń bá ọmọ jà ìyá ń bá ọ ìyá ń tẹrí ọmọ ba bàbá obìnrin ọkọ ń tẹrí ìyàwó ba gbogbo ẹ̀ ló wà lónírúurú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀gá a ní ẹgbẹ́sẹ̀ lé kò sí tí ó ṣe kò sí tí ó ṣe lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run ohun gbogbo ní ṣíṣe ọlọ́run tóbi ó lè gbà ọ́ ó gba àwọn kan nínú bíbélì àwọn tí ayé fi ṣẹ̀sín má gbàgbé anna anna ọkọ ẹ̀ wá bá ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ó fi títóbi rẹ̀ hàn anna títóbi rẹ̀ ó jẹ́ kó mọ̀ pé ó ń tóbi anna sọ̀ǹgbọ́ nígbà tó ní ẹ̀ wọ́n bínú wọ́n wọ̀ọ́rì mọ́jọ́mọ́ mẹ́wàá fún ọ ń rẹ̀ jọmọ mẹ́wàá fún ọ sọ́jọ́ ọmọ mẹ́wàá ẹni tẹ́ pé ń bọ̀ báyà tí wọ́n bá ti yí táwọn ẹbí bá yí lọ́kàn padà báyìí tí wọ́n bá so ohun gbogbo yọ wẹ̀ lómi so ẹnìkanà òyìn ti bímọ jẹ ọmọ méje ìyẹn ti ṣe ìyẹn ti ń fi yọ olórí burúkú ọkàn wàá jẹ ní alájẹjẹjẹjẹ aláṣẹ gbogbo ṣùgbọ́n jọ́tọ̀ takùtọ̀ lọ́rùn ọkọ ya mú ọya mú ọkọ ẹ ẹni tá a mú lọ sí sílò máa gbẹni tó ló ń fẹ́ràn yẹn o wọ́n mú lọ sílò àwọn méjì ló mú lọ kí ló dé tí ọ̀ràn tí ẹ mọ̀ ẹni tó sọ pé òun jọmọ mẹ́wàá fún yàn lọ wọ́n gbàgbé ẹ̀ sí sílù ibi táyé gbàgbé ẹ̀ sí ẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ yóò wá ọ rí àpáta ayérayé yóò wá ọ rí ogun ọ̀run á wá ọ rí lórúkọ jésù ibi táyé pa ọ sí ọlọ́run á gbé ọ dìde ìran rere tí ẹ̀mí mímọ́ ní fún ọ tó fi wá sáyé yóò wá sí ìmúṣẹ pálásẹ̀ lórúkọ jésù yẹ̀yẹ́ ni ẹ̀ ń fi ọ́ ṣe ẹ̀sìn ni ẹ̀ fi ọ́ ṣe àìsàn ní í ṣe ọ́ wọ́n lọ olówó ọlọ́lá oní ipò olóhun gbogbo ṣùgbọ́n wọ́n rí ṣùgbọ́n kan láyé rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ lamani lamani wọ́n ní olórí ogun ni ṣùgbọ́n adẹ́tẹ̀ ni gbogbo ibi tí ayé ti fọwọ́ kàn ọ́ gbogbo ibi tí ayé ti sọ ọ́ mọ́lẹ̀ lórúkọ Jésù tí namani bá bọ́ wà á bọ́ lọ́wọ́ ogun wà á bọ́ lọ́wọ́ wàhálà ọkọ ẹ̀ má gbàgbé ẹ̀ sí sílò òun náà ya abọ́dà láti tẹ̀lé wọn pé àwọn àwọn èèyàn yìí mọ̀ wọ́n mọ̀ já mi lẹ̀ bóyá gbà náà kò sí mọ́tò bóyá mọ́tò sì ti wà tí wọ́n ti gbé mọ́tò lọ́n tiẹ̀ ẹni ọba bíran fún ni ìyàwó ẹni lọ́yìn ẹ bá yá a dákẹ́ kọ́ ọmọ lọ bẹ́ẹ̀lì ọyà lọ pẹpẹ ọ lọ so mọ́ wo pẹpẹ lọ́bẹ̀ sí sọ̀rọ̀ lọ́bẹ̀ sí sọ̀rọ̀ ìgbà tí èlì náà tún dé bàbá èlì náà bá tún sọ̀rọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ tí rẹ̀ dànù ẹ sì rí pé ẹni tó burú jù láyé lẹni tó gùn jà ẹni ogun bá jàrí ní tẹ́ ń pè ní ogun èyí ṣe nǹkan rí òní rí ìwọ tó ti rí ogun ọ̀bọ̀ ìwọ tó rí wàhálà ìwà bọ́ ìwọ tó ilé iṣẹ́ rẹ ṣubú ìwà dìde ìwọ tó ń wò mí ayé rẹ máa dá ọ̀nà rẹ máa sùn a ní nǹkan kan lórílẹ̀‐èdè yìí o ṣùgbọ́n a ní ọlọ́run lórílẹ̀‐èdè yìí o a ní ọlọ́run lórílẹ̀‐èdè yìí o ẹ̀yin èèyàn ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ ti travel ẹ̀ rí i pé kò sọ́lọ́run bí gbogbo tá a ti ń travel lọ mọ́ kò sí mind your own business ni ṣùgbọ́n nàìjíríà a ní ọlọ́run tó o bá lè gbàdúrà tó o lè súnmọ́ ọlọ́run tó o lè rí ọlọ́run tó o lè tó o lè gbàdúrà bí àwọn ìgbàanì ó débi tó ń lọ àná ọba nìkan kan dá sí mọ́ ńgbà ńgbà sọ̀rọ̀ sí tó ṣe gbogbo à èmi lóbìnrin oníròbìnú jẹ́ èmi ò mu tí yóò ọtí kíni irú mi àmú tá a tẹ́ wọn bá bá mi ń di ọtí kọ̀ yẹ kí wọ́n gé orí mi dànù à èmi ló ọmọbìnrin tó tó pé mò ń fi kíni o mò ń fi ẹ̀dùn mi mò ń tú ẹ̀rọ ẹ̀dùn mi sọ́lọ́run ni torí pé òun ló lè ṣe òun ló lè ràn ní lọ́wọ́ òun ló lè gbéni ga òun ló lè sàánú ẹni ṣé ẹ mọ̀ pé ọlọ́run sì gbọ́ èlì sì sọ fún ọ pé níwòye àmọ́dún òwò gbé ọmọ jó òun náà wàá jẹ́jẹ́ fọlọ́run tí ọmọ yìí bá ti pọ́ ọmọ ọdún mẹ́ta mo máa yọ̀ǹdẹ̀ fọlọ́run pátápátá mo máa yọ̀ǹdẹ̀ wàá wò ó wàá wo ohun tí ọlọ́run ṣe wàá gbọ́ ohun tí àánà wí nígbà tí ọlọ́run dá láre nínú ìwé Samuel kìnní yẹn orí kejì ẹ kà díẹ̀ ká gbọ́. Hánà sì gbàdúrà pé. Ana gbàdúrà pé. ọkàn mi yọ̀ sí olúwa. ọkàn mi yọ̀ sí olúwa. ìwọ mi ni a sì gbé sókè sí olúwa. ìwọ mi la gbé sókè sí olúwa. ẹnu mi sì gbọ̀rọ̀ lórí àwọn ọ̀tá mi. ẹnu mi sì gbọ̀rọ̀ lórí àwọn ọ̀tá mi. nítorí èmi yọ̀ nínú ìgbàlà rẹ̀. nítorí èmi yọ̀ nínú ìgbàlà rẹ̀ kò sì sí ẹni tí ó mọ bí olúwa. kò sẹ́ni tó dàbí olúwa kò sẹ́ni tó mọ bí rẹ̀ kò sẹ́ni tó lágbára bí rẹ̀ kò sí aláṣẹ bí rẹ̀ wo tí mò ń fi hàn yìí kò ọlọ́run tó pọ́nbélé ni o kì í ṣe ọlọ́run àmúmọ́ o kì í ṣe ọlọ́run ètò kì í ṣe ọlọ́run kì í ṣe ọlọ́run jákujàku ọlọ́run téèyàn dúró lé lórí tó sì gbégbé ayé àwọn ará gbàànì tó gbégbé ayé ará gbàànì tá a bá ti lè gbégbé ayé ara àgbà nì á kàn máa sìn bí èèyàn ti ń ṣubú ọmọdé gbà tó dàbí ọmọdé tí ṣẹ̀ṣẹ̀ ń ṣe kí ni o tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ìrìn bó ṣe ń tàkìtì ní ọmọ dìde ní ọmọ tàkìtì àwọn tí ò tí ò dùn mú ọlọ́run nìyẹn tó o bá dùn mú ọlọ́run orílẹ̀-èdè lọ́lọ́run fẹ́ràn jù orílẹ̀-èdè ló dára jù torí bá mo sọ ń jẹ ẹ̀ẹ́dógún bóyá jẹ ẹ̀ẹ́dógún àbí gbàwó mo wá gbẹ̀yìn mo sọ fún ẹ pé ọlọ́run nàìjíríà ló dáa jù nàìjíríà lọ́dàjù nàìjíríà ni a ti kí arin èèyàn tí wà àtọmọ àyá rẹ̀ bá lọ òkè òkun tẹ́ ẹ̀ bá múra dáadáa bí ní ọmọ àbọ̀ ẹ̀ lè lóṣù kan tẹ́ ẹ̀ fi máa jà ẹ̀ lè lóṣù kan tí ò fi lé ọ jáde torí pé kò sáànù lọ́hùn yẹn kò sáànù o kónkójà ni o ṣùgbọ́n ní ibí yìí à wàá rí ìránṣẹ́ ọlọ́run tó lọ gbàdúrà wo gbogbo àyíká àwọn ìránṣẹ́ ọlọ́run ti pọ̀ ní ọlọ́run kó àwọn irinṣẹ́ sórílẹ̀-èdè yìí tí wọ́n sì ń tú sílẹ̀ tọ́lọ́run lò wọ́n láti tú sílẹ̀ dáńdè ràpadà ṣùgbọ́n ìwọ náà nídìí nǹkan kan kó o determine pé bí n bá máa kú kí n kú ọjà ọlọ́run ló kù mí kù ó rí gbogbo ibi tó lọ wọn ti gba ọ̀tán gbogbo owó ló ti dà á lẹ̀ tán gbogbo gbogbo ló ti ṣe gbogbo ìrìn àjò rẹ báyìí wobi tó bá dé báyìí gbogbo nǹkan ti tán ó ríran wò báyìí ó rí ó rí ó rí sọ ẹ́ dà ṣùgbọ́n ọlọ́run ti yí padà wà ọlọ́run ti ṣàánú ẹni wà Eh, ana á bẹ̀rẹ̀ sí sọrọ ẹnu àna gbọrọ ẹnu rẹ náà máa gbọrọ amen lórí àìsàn yẹn àìsàn yẹn máa gbẹ. àmín. ìdààmú yẹn máa tán. àmín. àìrọ́mọ yẹn yóò kú láyé rẹ ń sọ bí mo ṣe ń yìí ṣe ń ọlẹ ọmọ sọ sí ni inú ìwọ tí àìsàn bẹ tó ń fọwọ́ kan àìsàn yẹn títóbi ọlọ́run lórúkọ jésù kó wù ọ́ sàn torí ó wípé èmi ni olúwa ọlọ́run gbogbo rárá ó ń ká wà tó ṣòro fún mi bí kí ló ṣòro fún torí pé ìwé jeremáyà ni mo ti ń sọ̀rọ̀ yẹn jeremáyà thirty two verse twenty seven ó lè mi ni olúwa ọlọ́run gbogbo ẹran ara ó ń kan àwà tó ṣòro fún mi bí kò sí ní tó ṣòro fún bàbá yẹn ó tóbi ó fẹ̀ òun ló ní gbogbo ayé gbogbo ogún ìbí rẹ̀ nígbà tó máa sọ̀rọ̀ nínú ìwé ìwé psalm twenty four ó ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀lé sínú ẹ̀ tó bá jẹ́ pé tolúwa ni ìyẹn ni pógùn ìbí rẹ̀ ọwọ́ ẹ̀ lọ́wọ́ àti serere rẹ̀ ọwọ́ ẹ̀ lọ́wọ́ dídìde rẹ̀ ọwọ́ ẹ̀ lọ́wọ́ ohun gbogbo tó ní ìdí pátápátá ọwọ́ bàbá yẹn lọ́wọ́ o ọwọ́ ẹ̀ lọ́wọ́ o kò é ṣe bòmí Ọlọ́run nìkan ni alágbára ni aláàánú ni jẹ́ agbọ̀n tí ẹ jẹ bàbá wa wí ọjà ẹ jẹ́ agbọ̀n tí màmá yẹn wí màmá yẹn wí. kò sí ẹlòmíràn bí kò ṣe ìwọ kò sí ẹlòmíràn bí kò ṣe ìwọ kò sí àpáta bí Ọlọ́run wa. ẹ ẹ kò sí àpáta bí Ọlọ́run wa kò sí ẹlòmíràn bí ò ṣe wọ ẹnu ẹ gbọ́rọ̀ ìyẹn ni pé ẹ̀gàn tó bú ọ tó ń wò mí ẹ̀gàn tó bú ọ ẹ̀gàn tó bu ayé rẹ ẹ̀gàn tó bu ọmọ rẹ òbí mọ kò rìn ayé rẹ wọ́n jẹ́ okoro lálẹ́ yìí ìkorò ó kò láyé rẹ. àmín nítorí ọlọ́run bá sodo mara di dídùn odò rẹ yóò padà di dídùn. gbogbo bí o ti ṣubú yẹn ọlọ́run ó gbé ọ dìde. àmín àwọn ẹ̀kọ́ àtìríjì ò lè kú ìlérí ń bẹ wájú rẹ má ta lọ má fi ṣe olúwa alẹ̀ kó o tó bẹ̀rẹ̀ sí sí sí ara o ọjẹ́ ìyá o tọ́ ọ bá kú òun bẹ́ẹ̀ o yá a dojúkọ ìyà díẹ̀ tọ́lọ́mbà ti dé ọ̀tàn ọgbàgbé ẹ̀ nìyẹn gbogbo nǹkan tí ó bẹ̀rẹ̀ láyé kì í bẹ̀rẹ̀ dáadáa o ẹ máa ń bẹ̀rẹ̀ rọ́furọ̀fu rọ́furọ̀fu tó o bá ti lè forí tì í tó o sì gbégbé ayé gbé ayé ìwà mímọ́ tó o lè gbégbé ayé tó dára pẹ̀lú ọlọ́run kì í gbà èèyàn ní èèyàn ní da ọlọ́run o ọlọ́run kì í da ènìyàn gbọ́ yẹ dáadáa èèyàn ní da ọlọ́run o ọlọ́run kì í da ènìyàn ó tóbi kèsì ń tọ́ fẹ́ fún ọ tí ò ní fi ọ́ dà òun lọ sọ àwọn bàbá bàbá ńláńlá tá à ń gbúrò òun lọ wọn di ńlá bí wọn ṣe ń gbé láàrin ọ̀tá ọgbára ọ̀tá ọ̀ka bí wọ́n ṣe ń sọ nǹkan sínú omi àtẹ̀jẹ́ wọn lọ́lọ́run tì í jáde bí wọ́n ṣe ń nawọ́ bí lọ́lọ́run ń pa á lẹ́nu mọ́ báwọn èèyàn ṣe ń kẹ́gàn wọn ni ó ń tóbi sí i ìyẹn ni pé tí ọwọ́ ọlọ́run bá ti wọnú ayé rẹ tí wọ́n náà gbà torí pé bàbá rẹ ni ó ṣéèkì mọ́ ntọ́ bá rí kọ́sẹ́ tó mo mo sọ kìnnìkan fáwọn èèyàn lẹ́nu jọ́mọ́ ẹ̀mú ẹ gbọ́ kí ló le jù kú lọ kó sì ń tó le jù kú lọ ó gbọ́ nǹkan tó bá dààmú èèyàn títí tí lóyún àbá fi lè téèyàn bá tiẹ̀ ẹ̀dá èèyàn báyìí jáde kúrò nú ara yìí ọ bọ́ sínú ayọ̀ ayérayé nù ó rí i pé ìrètí kan tó wà lẹ́yìn ìrètí ìtayé yìí nígbà téèyàn bá tún nírètí ìtayé ìtàn yóò tún nírètí tìjọba ọlọ́run ọkàn rẹ̀ á balẹ̀ pé tí kú bá tiẹ̀ dé torí alààyè máa kú ń bí alààyè máa kú ọ̀fẹ́ ọkọ̀ alààyè máa kú àwọn tá à ń ká yìí ní ìsìn òsì láyé mọ́ ọ̀rọ̀ ìtàn wọn là ń kà fún ọ yìí torí pé ọlọ́run ṣe fún wọn ó sì lè ṣe fún wọn náà ilẹ̀ tó wà ń lo òkè lórúkọ jésù ayé rẹ ayé tí ó gbé ẹ̀mí elékìsà tí ń bẹ nù rẹ yẹn iná ńlá lára ẹ̀ lórúkọ jésù ọwọ́ burúkú tí ń bẹ lára rẹ yẹn ọlọ́run mú kúrò ẹni mímọ́ ìsírẹ́lì ẹni tí ò lè kú tí ò lè sá tí ò lè dìbàjẹ́ tágbára rẹ ò lè dínkù lórúkọ jésù yọ fà ayé rẹ jẹ kí la fẹ́ fi ọlọ́run wé ọlọ́run kọ́ ọ ní ta ni ká fi ọ wé ta ló lè bá ọlọ́gbà ọlọ́run tó jọ lọ́run lọ o ta ni ká fi ọfà tó gbà lónìí iná jó dànù. àmín. kòtò ìbànújẹ́ tí wọ́n sọ sí kòtò kìnìún ayé ọlọ́run pa kìnìún ayé lẹ́nu mọ́ fún àmín iná ayé tí wọ́n dà sí ọ lára yẹn iná ayé tí wọ́n dà sí ọ lára yẹn iná tí wọ́n dà sí ọ lára yẹn ẹ̀mí mímọ́ orí òkè yìí ẹ̀mí mímọ́ tí ń gbé inú inú ọ̀run tí ń gbé inú mi lórúkọ Jésù iná ayé dòkú mọ́ra yẹn ó domi mọ́ ọ lára iná yẹn ó wá di ògo mọ́ ọ lára àánú tí ẹnikẹ́ni ò rí rí ọ bọ́lù ọ títóbi rẹ̀ kò ṣeé fi wé ẹni tó la ọ̀nà níbi tí ọ̀sọ́ náà oh, ó ní Almighty oh, kí la fi wé mm. Fáráò sọ̀rọ̀ kan ó mm. ní ti ẹ̀gbọ́n náà ta ni ó gba Ísírẹ́lì lọ́wọ́ mi ah ẹ̀rí ẹ̀rí ẹ̀gàn kan sọ fún ọ pé kò sẹ́ni tó lè gbọ́ nínú ìṣòro yẹn nínú ìdààmú yẹn nínú orí burúkú yẹn ọlọ́run má jẹ̀mú ọlọ́run àpọ́sọ ayọ̀ babalá ọlọ́run inú ọkọ̀ adéjàre ọlọ́run bàbá mi ẹ̀sìkì abíára ọlọ́run àwọn bàbá bàbá tó di ìjọ àpòsílẹ̀ kristi mú lónìí yóò gbà ọ lórúkọ àmín yóò sọ yóò sọ sókè àmín yóò sọ sókè àmín ẹ̀rín ló fàyè rẹ àmín òòrò gòlù àmín ọ̀fà burúkú lára rẹ yẹn apá rẹ àmín gbọ́ o ta lọ́lọ́run tí mò ń júwe fún ọ ta lọ́lọ́run tó lè sọ mọ́ ọ̀kan lánàá ni ọ̀kan lónìí ni ọ̀kan títí ayé àìnípẹ̀kun ìwé bẹ́rù thirteen ẹ má kà ó ìwé bẹ́rù thirteen eight ó ní jésù yìí ọ̀kan ni lánàá ọ̀kan ni lónìí ọ̀kan ni títí ayé kò sí kò sí fàfiwé tó o bá lè tẹ̀lé tó o lè kọ gbogbo ìdíwọ́ dìbò tì tó o lè payé tì èèyàn lọ ń gbẹ́kẹ̀lé ìgbẹ́kẹ̀lé ènìyàn sì máa dasán ṣùgbọ́n tó o bá gbẹ́kẹ̀lé ọlọ́run yẹn á wá pè ọ́ sọ́dọ̀ àwọn tí ó ràn ọ́ lọ́wọ́ torí bá a ṣe bí ọ àti kó àwọn kan tì ọ́ láti jẹ́ kí wọ́n ràn ọ́ lọ́wọ́ àti káwọn kan tì ọ́ tó jẹ́ pé ká tó bí ọ láti pè wọ́n wá pé àwọn tí ó ràn ọ́ lọ́wọ́ dò ọkàn máa rí wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ọ wà rí i pé ògo lọ́wọ́ àjá sí. ó pàdé ọlọ́run mi ní csc agbára ọlọ́run nígbà ni ní ọ̀la gba jésù yẹn kó gbà yányán kó gbà yányán kó pàtàyé tì pàdé mi láàárọ̀ kùtùkùtù lọ́la ní CAC agbára ọlọ́run nígbà ní nọ́mbà thirty five to thirty seven ẹgbẹ̀dà àkóhunàjọ bakery bus stop dìde ẹkún tí wà àtìyàwó rẹ̀ ń sun yẹn kò lè gbà ọ́ wọ́n gbàgbé nígbà tí dávidi tó lé tí ọba ọba ẹ̀ sì sunkún wọ́n fẹ́ pa wọ́n fẹ́ sọ lóko pa ṣùgbọ́n gbò lé ọba ó sì gbà padà ìwọ náà lè lé o lè ba o lè gbà padà kọ́mùnì rẹ̀ lè padà ohun gbogbo lè padà ohun gbogbo tó nídìí ó lè padà hmm. aláàánú ni mo rọ̀jò àánú lé ọ lórí gba àánú ọlọ́run ah, ilé yóò ní nira fún ọ wà á kọ́lé yẹn parí gbogbo tó lé tó bá ọlọ́run ṣe fún ọ jésù olúwa wa. àmín àmín àmín kò jù bẹ́ẹ̀ lọ lórí ètò yìí okunkunkun lórúkọ jésù ẹ má gbàgbé ọ̀la ní ìsìn ológo tí a máa ń bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́fà àárọ̀ tó máa ń parí ní aago méjìlá ní kété tá a bá parí ìsìn fún gbogbo ẹni tó bá fẹ́ rí bàbá fún ìgbaninímọ̀ràn wọ́n lè rí bàbá ní ẹ̀yìn sí bẹ́ẹ̀ náà ni ọjọ́ Wednesday ni a máa ń ṣe counseling ní dédé aago mẹ́wàá títí di aago méjì bẹ́ẹ̀ náà ni ọjọ́ Friday no more barẹ̀ bẹ́ẹ̀ náà no more barẹ̀ kò sí ìyàgò mọ́ eh. láti aago méje títí di aago méjìlá ẹ má gbàgbé ìṣọ́òru ọjọ́ Wednesday gathering of the successful people láti dédé aago mẹ́wàá títí di aago mẹ́ta ẹ olúwa nìkan náà ni ọlọ́run òun náà ni wọ́n fi títóbi rẹ̀ hàn wá a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ àti agbára ọlọ́run ayọ̀ ó dàárọ̀